بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه يعني تلك يجبك على أنه أصنع شوال إذا أدوم أتي يضر من يدوم أتي يدوم يتعدني آتة هجرة السلام عليكم ورحمة الله وبركاته لنا aṣọ fún wa nípa lílo ìgbà gold a ní àpò gbọ́dọ̀ fi mú nǹkan àti ìgbà sílẹ́fà ntọ́jà láàrin ní àgbọ̀dọ̀ fi mú débi káwá fi mú haram ajá pé yóò já aráàlú méjì téèyàn rọ́ọ̀lù nìyí ọmọ haram nínú gbá góòlù tọ́jà haram fún mímu nǹkan a gbọ́dọ̀ fi mú a gbọ́dọ̀ fi jẹun ẹ̀rí má lè lò fún nǹkan mi àlàyé pa lè lò fún nǹkan mi ìtọ́yàtọ̀ sí pàápì jẹ́ àfihàn òun la fẹ́ mọ́rọ̀ balẹ̀ mi ká lo ìgbà gold abẹ́ ká lo gold ká lo sliver ibi nǹkan mi ìtọ́yàtọ̀ sí kọ́ọ̀pù mu mi àbí abọ́ ìjẹun kọ́lá lọ́ bá jẹ́ tó ń jẹ yẹn gan yẹn lè lo ìwọ̀n ọ̀bàdì díẹ̀ tí wọ́n lè pọ̀ jù nítorí ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ní ó ṣẹlẹ̀ sí aha tó ju sí ọlọ́run sọ̀lá rẹ̀ sọ̀lá tí wọ́n máa fi mú nǹkan wọ́n ní ìǹkẹ́sára kébìhù nàbíyí sallallahu alayhi wa sallam aha yẹn pọ̀ kọ́ọ̀pù mu mi ńlá díẹ̀ ọ̀fọ́ ọ̀tẹ́kadà mọ̀kánà ṣàbí sèlèsèlètàn mìíràn fìdọ̀. ànábì sọlá kàlá mùsùlùmá ó fi sọ ibi tó ti fọ́ yẹn ó fi sọ pọ̀ torí sílífà nìyí wọn máa fi lẹ́ńkà pọ̀ ìdàyọ́ sí tí ó gún régé dáadáa ọjọ́ bí àwọn sọ́gbùlù tí àwọn ń lò bí báyìí nígbà náà ni wọ́n ṣe síbi alhajjal aswad ní haram ìgbà tí àwọn ọ̀rọ̀ mítọ̀ àwọn ẹ̀yà kan nínú àwọn ọ̀rọ̀ fídọ̀ wọ́n lọ kógun wọ haram wọ́n pa kíésà sáwọn mùsùlùmí lára òkúta yẹn wọ́n jí gbé lọ òkúta yẹn padà di ohun tó fọ́ ìyẹn black stone yẹn ọ̀fọ́ sí méjì sọ wọn á padà wàá mú inú ìsìlífà wọn padà fi kíkín ní wọn padà fi rẹ òun là fi máa ń wò bíi pé sílífà gẹ́gẹ́ lòkúta yẹn lá wọ́n ti tọ́ lóòrò àkọọ́lẹ̀ fi díẹ̀ múlẹ̀ yìí pé funfun ni tó funfun ju màrà lọ tó sọ̀kalẹ̀ láti sánmà àmọ́ ẹ̀sẹ̀ àwọn èèyàn lọ́padà sọ di dúdú àkọọ́lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ òkúta yẹn dúdú ni wọ́n ti wá fọ́ rí ìgbà wọn tó wọn jí gbé lọ láwọn àsìkò kan tọpẹ wọn tó sẹrí ìgbà padà lọ́wọ́ wọn òkè ní sílífà yẹn wá fi lẹ káyọ̀ pé wọn ò tí èèyàn kàn fi lẹ bí ife èèyàn kò sí nǹkan tó burú mẹ́ kọ́dà ọkùnrin kan bẹ́ẹ̀ náà wọ́n sábẹ́ wọ́n pè ní àrífàjà àrífàjà tó ẹni yẹn wọ́n gé imú ẹ̀ ìmọ̀ kò gbé jáde yányá wọn ò gé gbogbo ẹ̀ tán wọ́n sá inú mú rẹ̀ pé kí gbogbo nǹkan tó lọ́wọ́ dẹ̀ dá sí ẹ̀yà ara wa yìí kálukú ló níṣẹ́ rẹ̀ níjọ́ tí yẹn bá ṣàfẹ́kùn ọ̀kan lẹ́yìn ó tó mọ̀ ìkẹ́lẹ́ ló kéré jù yìí ní ẹbí èsì fi gbé wọlé tayọ bí tá a ti máa ń gbé báyìí lẹ́yìn ó fura pé ṣé ìkẹ́lẹ́ yìí ní sẹ́ rẹ̀ ẹ̀rẹ̀ wọ awo etí wa yìí kí ẹ ká ò pé bọ́sẹ̀ tàbí abala báyìí lásán ni à ọlọ́run má jẹun ó gbéyàn létí o tí etí yẹn bá gé yóò rí kó ní gbọ̀ngàn tí afẹ́fẹ́ ọ̀sẹ̀ máa fẹ́ lásán ni òní dọ́tùpẹ̀ ọlọ́run ọba dá gbogbo àwọn ẹ̀yà ara ẹ̀ tó dá fún wa yàní wà áhkàmáhà wọ́n sì parí rẹ̀ tó ṣe pé kò sábòjẹ̀kù rẹ̀ kán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wà á ní mú àwa ń tiwa ọlọ́run dáadáa kó ti pẹlẹbẹ àwọn alábá kó gbogbo báyìí òun náà lè ṣètò òun ti àti àti góńgó níwọ̀n ẹ̀yìn ọ̀gá ìṣẹ́jú mélòó náà ló kún téèyàn fi débi ihò yìí tí wọ́n fi gé bí báyìí nígbà yẹn lèèyàn mọ̀ fún nǹkan bẹ́ẹ̀ ìgbà tí wọ́n á gé imú ẹ nìyẹn ní àkàtẹ́gùn wọn máa gba imú lọ ní tí wọ́n bá fẹ́ fúrúrú lórí kò sí nǹkan tí wọ́n dá àbùkù wọ́n tọ́jú mú wọ́n padà fi sílífà sí ìdíṣẹ́ ọlọ́mọba ni wọ́n mú góòlù kí wọ́n góòdì wọn padà fi sí ìmú ni so nípa abẹ́ tó bá já àwọn kọ́ndíṣàn bẹ́yẹn a lè fi lo góòdì ìgbà àmú ni a lè fi díẹ̀ sí tó bá fọ́ tó bá jẹ́ fún ẹ̀yà ara náà a lè lò ó wọ́n pé góòdì ọ̀hún tún lera ju sílífà lọ ṣùgbọ́n kìíní kejì wọn a máa fi lé nǹkan so nítorí bẹ́ẹ̀ sókí ọ̀rọ̀ ni pé kalẹ̀ nǹkan díẹ̀ mọ́ ọ́ fọ́fọ́ tó jẹ́ ọkọ̀ ìjọ gold àti silver kò sí nǹkan tó burú lópin ìgbà tá a bàbá fi tí o sì pé ìgbà tó jẹ́ pure gold pure silver tí o sì fún làáfin mu làáfin jẹ kò sí nǹkan tó burú lẹ́kì sí àárọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.